إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني المستمعون وأخواتي المستمعات السلام عليكم ورحمة الله وبركاته àrípẹ́ fún ọlọ́run bá àtọ́rọ àlékún ìkẹ́ ọlọ́run àti orí ajẹ́jẹ́ tán ọlọ́run bá fásíwájú ẹ̀dá anẹ́bùwa Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn aráalé anẹ́bì sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run bá àti ọlọ́run bá kó máa bá wọn àti àwọn sọ̀hábà anẹ́bì sallallahu alayhi wa sallam lápapọ̀ àti gbogbo olùrin ojú ọ̀nà nabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbìdàn kìyàmà àlàyé tí a ń bá lọ ọ̀nà ni túnmà suratul kahf àtúwà bá àlàyé túnmà sura àti bá dórí àyà àdọ́ta orí àyà àádọ́ta yìí òun la wà láti bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn ilé tó yá sí pé a ń yanjú àwọn ọ̀rọ̀ tó ta kókó lórí àyà yìí òun náà ni ọ̀rọ̀ ìkúnlẹ̀ kíni ilé tó yá sí pé ó jẹ́ ọ̀rọ̀ kan tó lágbára láwùjọ tá yìí ọjọ́ ọ̀rọ̀ kan tó yá sí pé ó ń fa ìfàǹfà lọ́tún lósì eléyìí àwọn ń ṣe àwọn àgbéyẹ̀wò kí ni àwọn ọ̀rọ̀ tí ó wà lórí mas'ala yìí àti pé èwo ni ọ̀rọ̀ tí ó lálàáfíà jù lórí ìdájọ́ ìkúnlẹ̀ kíni nínú Islam nǹkan tó fà á tọ́rọ̀ yìí tó bí jí pé ó gbàsìkò tó pẹ́ òun náà ni pé oríṣiríṣi àwọn ìrújú òun náà làwọn èèyàn ń tàn káàkiri oríṣiríṣi àwọn ìrújú làwọn èèyàn ń gbé ká nípa ìdájọ́ ìkúnlẹ̀ yìí ó ní ṣe pẹ̀lú ìhà tí nǹkan yìí bá kọ sẹ́nì kọ̀ọ̀kan ó sì ní ṣe pẹ̀lú ojú tẹ́nì kọ̀ọ̀kan bá fi wò ó ìdájọ́ táwọn èèyàn fún ìdájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹni tó bá jẹ́ sí pé ó sàfẹ́ kíní ní túláàsì náà ni irú àwọn báyìí irú ìdájọ́ tó ma fún náà ni pé àó tọ́ àlèmọ́ kílẹ̀ kíra wà torípọ́ bá fẹ́nu ti ẹ̀mú bẹ́ẹ̀ torípọ́ fẹ́ káwọn èèyàn máa kúnlẹ̀ kí òun àbí torípọ́ òun náà fẹ́ máa kúnlẹ̀ kí àwọn èèyàn nítorí àwọn àǹfààní torípọ́ òun orí mbẹ̀ àbí so irú ẹni báyọ̀ wà ní kúnlẹ̀ tọ́ yóò wá máa oríṣiríṣi àwọn àlọ́mọ́ máwọn àlọ́mọ́ àwọn oríṣiríṣi àwọn ìrújú láti fi lè dàrú máwọn èèyàn lójú wípé ìkúnlẹ̀ nǹkan tó tọ́ ni a sì ẹlòmí tó ń náà sọ pé ìdájọ́ yìí makruhu ni ìtumọ̀ ẹni pé ẹni tí ò bá kúnlẹ̀ kí ni yóò máa gba ládádọ́dọ̀ ọlọ́run ba wípé kò kúnlẹ̀ kíyàn àmẹ́ni tó bá kúnlẹ̀ òun ò ní lẹ́sẹ̀ àwọn tí sábà máa ìfẹ́ inú ní sábà máa ń dààmú náà torí pé wọ́n wo àwùjọ a bára wa yìí wo pé à ah, ìdájọ́ tó fúyẹ́ ta a lè fún kínní yìí nítorí àwùjọ yìí táàfin ní kóra wa sí wàhálà òun ní pé ìwọ́ tọ́nà bá ní ìmánì rẹ bá lágbára tó bá kúnlẹ̀ dáadáa ló ń ṣe ọmọ ìgbàlá dọ́dọ̀ lọ́wọ́ bá kó kúnlẹ̀ kíyàn àmọ́ tọ́ bá irú ìdájọ́ yìí òun yóò fẹ́ ṣe dáadáa jù lọ́dọ̀ tàwọn nítorí àwùjọ tá a bára wa yìí nítorí kó lè bá kálẹ̀ bá lábẹ́ ìdájọ́ yìí a jẹ́ sí pé a ma rí ẹni tí ò bá kúnlẹ̀ a ma rí sí pé tí ń ṣe dáa a sì ma rí ẹni tí bá ń kúnlẹ̀ gẹ́gẹ́ bí pé tí ń ṣe lóò burú so a fi strike balance láàrin àwọn méjèèjì pé ẹ̀yin tẹ́ kúnlẹ̀ náà ìtẹ́yìn náà ṣe dáa yìí má ní lọ́gá àní bu yín báyìí ṣe kúnlẹ̀ àmáwọn tí bá ń kúnlẹ̀ náà àní rí láì sí wọn eléyìn ń sún àwọn kan débi pé wọ́n ní ìdájọ́ rẹ̀ makruhu ni torí pé ìdájọ́ makruhu ó gbérù nǹkan báyìí dání pé ẹni tí bá ń ṣe a mọ̀ rí pé ìmọ̀ ni ti ẹ ga ń tọ́ dáa ló ń ṣe bó ṣe kúnlẹ̀ yìí dáadáa ló ń ṣe yẹn àmẹ́ni tí bá ń kúnlẹ̀ àárín rí sí pé ń sáburú torí pé kọ̀ lẹ́sẹ̀ lórí ti ń ṣe ìyẹn sún àwọn kan débi pé wọ́n mú ìdájọ́ pé makruhu ni àwọn kan náà àwọn nídàájọ́ rẹ̀ wọ́n ní haramu ni pé ẹni tí bá ń kúnlẹ̀ yọ́ máa jẹ́ lẹ́sẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ba àmẹ́ni tí ó bá kúnlẹ̀ ẹni tí ó bá kúnlẹ̀ ọmọ yóò máa gba ládọ́dọ́dọ́ ọlọ́run bá kúnkò kúnlẹ̀ àmẹ́ni tí bá ń kúnlẹ̀ ọmọ jẹ́ lẹ́sẹ̀ àwọn wọ̀nyí náà ó lè jẹ́ sí pé ẹlòmíì nínú àwọn tó ń mú àwọn ìròrí yìí bọ́yọ́ pọ̀lọpọ̀ wọn náà bọ́yá torí pé à ṣé tá a bá lẹ́ni tó kúnlẹ̀ ó ti wá ṣẹbọ à ṣé lè yọ̀ wá lè jù báyìí ṣé dájọ́ ẹ ẹ ẹ jábomi làdíẹ̀ bàbá tiẹ̀ tó ń lọ́sẹ̀ ṣé yìí ò tún fúyẹ́ ju pé ó ṣẹbọ lọ pé a tàbá lọ́sẹ̀ yẹn òun tún fúyẹ́ díẹ̀ ìdájọ́ ọmọ di pé adẹ́pá ti bomi lánìyẹn kò ní jẹ́ ògidì kò ní jẹ́ ojúlówó kò ní jẹ́ ojú náà dájọ́ so kọ́lọ́n kó wa àwọn gẹ́sì ní kò sí wọn o àwọn sàtífíkèsì kèfè rí ọlọ́wọ́ ni pò ní náà yìí ni ní mẹ́dá sí ọ́ ni sá wọ́n kò sí pẹ̀lú kọ̀láǹbomi làkẹ́kẹ́ nípa náà fọ́sù bẹ́ẹ̀ náà yẹ gbélé lọ́wọ́ bẹ́ẹ̀ ìdájọ́ tó léun náà ni ẹlẹ́bọ ni so làwọn yẹ wò pé láì ní sí fẹ́nu ń bẹ̀ pé ìyàtọ̀ kọ sẹ́mi ni pé ẹjá bomi là ìyàtọ̀ kọ sẹ́mi ni pé ẹmẹ́já bomi là ẹjá mu ní gbẹrẹ fún bẹ́ẹ̀ lójijì bẹ́ẹ̀ àbí ìyàtọ̀ kọ sẹ́mi ni pé ẹjá mú ìdájọ́ tó pé àtẹni tí ò kúnlẹ̀ a máa rí sí ṣe dáadáa àtẹni tí ń kúnlẹ̀ à ní rí sí láìfí àtẹni tó ń wò pé àà kódà kí ẹ ti ẹ̀mọ́ kúnlẹ̀ gan lọ́dá kí làwọn ojú tó yẹ ká fi wò ó dúó déédéé so àti wá sàlàyé débi àwọn tí wọ́n ni pé a lè máa kúnlẹ̀ kíra wa àdẹ̀dí sàlàyé àwọn tí wọ́n lè fẹ́ gbára nínú àwọn mùtàáfírí nínú àwọn tó jẹ́ sí pé wọ́n jẹ́ àwọn tí wọ́n rin ojú ọ̀nà Imam Malik tí wọ́n rin ojú ọ̀nà mọ́tàní mazhabu Imam Malik nínú àwọn tí wọ́n wá nígbẹ̀yìn tó àbá Imam Malik láyé rárá àwọn ẹran pè ní mutaakhiri al-Malikiya àwọn tó jẹ́ sí pé wọ́n àbá Imam Malik láyé lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn wọ́n wá bẹ̀t wọ́n kéwú lọ́dọ̀ àwọn Malikiya táwọn náà wá ta madhhaba táwọn náà wá ń tẹ̀lé ojú ọ̀nà màlìkíyà yìí nínú àwọn tó wá ń gbẹ̀yìn àti ka àwọn ọ̀rọ̀ wọn lélè tí wọ́n lè fẹ́ gbára lé wípé náà làwọn àwọn táwọn rí gbára lé nìyẹn pé àwọn náà sá ti rí àfáà kan tó sọ pé ìyẹn lè kúnlẹ̀ tó bá yẹ pé kó ń kálukú sáti rá àfà kan gbára lé ní pé ṣé tí wọ́n náà sọ ẹ̀sáfà kan sáti sọ ọkọ̀ rẹ̀ tí ọkọ̀ rẹ̀ tí ọ sáti rá àfà ọ̀lá àfà àbí torí ìpẹ̀pẹ̀ kátàwọn kan tó ń pèpè sí nìyẹn o wọ́n ní láì nkárọ̀ fi masáìlì ìkìláf wọ́n ní kò sáà ń takò rẹ̀ ní lórí masala táwọn afọ́ àbá ti yapa lórí ẹ̀ tí èsè ìjìmá masala tí ìjìmá wo sí wà lórí ẹ̀ kéré gan <laughs> àwọn masáìlù tó yẹ sí pé ìjìmẹ́rin wà lórí ẹ̀ àwọn masáìlù tó kéré ni ọ̀pọ̀lọpọ̀ àwọn masáìlù náà ni ìtìláàfù pọ̀ ń bẹ so yẹn fẹ́ da ẹ̀sìn rú nìyẹn kò yẹ báyìí nísìn so eléyìí báyìí léyìísà aláàdì tọ́láàkìhì kìí ṣe bọ́rọ̀ gidi bá ṣe ń sọ yẹn kìí ṣe bẹ́ẹ̀ lè yóò mú ó láwọn tàfàṣì ilé tó ń hal ní tàbẹ́ sọ ní pé kìí ṣe pé ẹ pé à sẹ́yìn lágbẹ́yà sáà ti láàfà tọ́ ìyẹn kọ́ lọ́rọ̀ ìsìn ọ̀rọ̀ ni wípé àfá àtọ́sọ́ yẹn ẹ̀rí tó mú wá báwo ló ṣe rinlẹ̀ tó kí làwọn ẹ̀rí tó mú wá kí làwọn ẹ̀rí tó gbára lé ó ń kájú kúkọ́ yẹ àfá tó bá rò pé ó sọ̀rọ̀ kan ò kó wu ẹ̀rí yẹn dáadáa sẹ́rí sẹ́rí tó ṣe ẹ̀rí tó ṣe dúólé lórí ni tó bá ní pẹ́sì tó ṣe dúólé ní níta alhamdulillah àmọ́ kí yẹn kan wá sọ̀rọ̀ kan ní àfá láti sọ́ná ṣe lé báyé sọ̀rọ̀ ẹ̀sìn wa o na milita fẹ́ wá sàlàyé lónìí pẹ̀lú gbọ́lọ́wọ́n bá òun náà ni àwọn àfáà tó ní makuruhu ní kìíní ilé tó pé àrínú àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ẹ́sì pé táwọn gbára lé nìyẹn pé ah, àwọn àfáà ká ní náà tó yẹ́ sí àwọn sankosanko àwọn àgbààgbà fáà nínú ẹ̀sìn wa náà ni wọ́n tọ́rọ wọn ò sí fọwọ́rọ́ dànù so nítorí ẹ̀ èmi faramọ́rọ̀ ti wọ́n èèyàn kí ń faramọ́rọ̀ pẹ̀lú àbí torí pé àwùjọ tá a wà yí fatuwa eléyìí ló rọrùn fún wa gbogbo ẹnikẹ́ tó bá ti jẹ́ sí pé fatuwa tó bá ti rọrùn fún ní tó bá tó ti bára láwùjọ míì yóò tún fatuwa wo ló tó rọrùn fún nínú àwọn fàtàwà àwọn àfà zindiku na máa ń rẹ̀ kọjá sí pé situation ti bá ti bára mi máa wò pé ah, ẹ̀dàkùn fatuwa wo ló rọrùn nínú situation báyìí náà fatuwa tó bá ti rọrùn yẹn ni máa mú tí bá tún bára mi situation míì máa tún wò pé ọya kí n tó lọ kagbo táwọn àfà sọ ìwó ló tó rọrùn jù èyàn ní máa wo pé èwo ló lẹ́rìí ní tí wọ́n máa wo ní pé èwo ni ẹ̀rí ẹ̀ tẹ̀sùn jù nínú àwọn ọ̀rọ̀ yìí torí pé mo sọ fún yín pé ó kéré nínú àwọn masáìlù tẹ́ ní báyapa mẹ́ ó kéré nínú àwọn masáìlù tí ò sí yapa lórí ẹ̀ kò ní báyìí nísìn ọ̀rọ̀ sọ́rọ̀ yẹn ní ká bojú àbí èso ọ̀rọ̀ yẹn ẹlòmíì tó bá ti bá nílùú situation bẹ́ẹ̀ yọ́wà lọ́wọ́ pé ah fatuwa wo ló rọrùn sáwọn tẹ́lẹ̀ kéèyàn má bojú èso yẹn yẹn yóò ti gbàgbé pọ́tọ̀ ní táwọn èèyàn ń sọ yóò wá máa lo ọ̀rọ̀ wọn gẹ́gẹ́ bí ìfẹ́nú pé ẹn ṣe bá wọn iléeṣẹ́ kalalibari náà ní kìí sọ̀rọ̀ yẹn ní kábojú ibi tí ọrụ lọ gbá mú nìyẹn níbi ọ̀rọ̀ Sokoto àwọn àfáà kan ní makuruhu ni ẹ̀ẹ́ ọ̀dà bá

so kọ́lọ̀n kó sànú ẹlòmí ọkà sáà máa wá àwọn ọ̀rọ̀ tí ó lẹ́sẹ̀ ńlẹ̀ kan ẹmọ́sálà kìíní kan ẹ̀yìn yóò bá tún lọ fún pátúwà kan tó bá rọ̀ yóò mọ́ wá sẹ́lẹ̀ tọ́rọ̀ tọ́rọ̀ tọ́rọ̀ tọ́rọ̀ káàkiri irú ẹ̀nà ẹ̀wọ́ súnà gan rọrùn jàre sẹ́ láwọn eléyìn wa kata alákatá kí làwọn tó bá mú súnà kankan kan ní ọba máa kó láì kí bá àwọn brọ́dà sọ ẹ́sì pé àwọn ń jó lórí pé ha kódà kí kìíní yìí máa rọrùn ṣe ń tọ́lọ wọn bá wí tó lẹ́rìí lélẹ́yìn ládùúlé lórí gbogbo onírata bá kàn lórí ẹ̀ á máa ran kaládá lọ́dọ̀ ọlọ́run bá tí ó lè báyìí lára àwọn ìpèpè tó ń lọ láwùjọ wá ń ṣe nìyẹn àwọn ìpèpè tó ń lọ láwùjọ wá nìyẹn kódà àwọn tí a tọ́ẹ́sí pé a máa fojú onísúnnà wò dáadáa náà ní sàwọn fátúwà ìfà náà ní sàwọn fátúwà ìfà àwọn èèyàn pé ẹkàn amúra sí kìíní kan lásán ẹmúra sọ́rọ̀ àkídẹ ẹmúra sọ́rọ̀ àkídẹ ẹnìkan náà wí bẹ́ẹ̀ àwọn èrò sì mọ́ ogún pín <laughs> ẹlẹ́kùnrin ogún pínpín àtàkídẹ èwo ló wà lálàáfíà jù ogun pínpín àkídàgẹ́ ní ó jẹ́ mẹ́lẹ́tọ́ ẹkó pín ogun rẹ̀ àti ẹni tí ó ẹkó pógún ẹ̀ irú ogun tó fi ní jogún kógún tí ò fi ní pé yàrá ní kébèrí kó sì máa gbowó tí yàrá bí tí yàrá bí ń tàmàlà lẹ́kọ̀ọ́ èèyàn kó pé yàrá kébèrí kò ní kírun sí yàrá lára bísínẹ́sì yàrá ló sì máa fi wọ gíní tó wọ́n níbi nìkan sí ìfìdá níbi nìkan sí káàsì àná pè ní ló sì máa fi wọ gíní ebi gini ni yóò ni ẹ̀yìn eh, tẹ́mi lè sọ́n parẹ̀ lóbi olóṣọ́ jù bá lọ sọ́tán nígbàtọ́ gbà pé ìwòlé kírun síyàn lára tọ́ gbà pé ni gbogbo àwọn ìdájọ́ tí ebi ìdájọ́ kèfèrí náà lòlò sí lára lò kírun sí lára ó sì lè dájọ́ kèfèrí kọ́ mẹ́jọ ogún ẹ̀ náà pé títí dòní ibẹ̀ ti fẹ́ yàwó ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ibi ibi ibi ogún ìyá yìí náà ni ọlọ́wọ́ ilẹ̀ bàbá tó jẹ́ kéde tó kírun sí lára ọ̀ ń lẹ́yọ kọ̀ọ̀kan six hundred thousand per plot owó ọbẹ̀ ọwọ́ lóun fáwọn ọmọ ìyá òun ní two hundred thousand lóun fáwọn ọmọ ìyá òun lórí ilẹ̀ acres acres of land ẹ̀wọ̀ ẹ̀wọ̀ tọ́lọ́hùn wọ́fà ó sì lè mọ́ pé wọ́n láwọn ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ inter plot kan six hundred thousand naira six hundred thousand naira a plot ilẹ̀ acres ọwọ́ lóun fáwọn ọmọ ìyá òun ní two hundred gbogbo mílíọ̀nù tó kún kọ́ wọ́n rọ̀ sáko bàbá òun sì ní òní kírun sí lára ìtàfẹ́fà ń bẹ̀ ní pé àkídà òun ní ọ̀lá làáfíà lákọ̀ọ́kọ́ so ká mọ̀ mọ́gbọ́ gbogbo àwọn oríṣiríṣi àwọn ṣubuhati kan táwọn kẹ́kẹ́ ń fọ́n káàkiri tó ẹ́ pé ẹlòmí ọkà máa sọ àwọn fatuwa tí ó lálàáfíà so kọ́nà bá kó sànú wa so ilé ìbáyìí jẹ́ ara àwọn nǹkan tó ń kọjá lọ láwùjọ wa ìta láti sọ́ra fún so ká lè bá ṣe súnà ilé tó lálàáfíà so wà ńlá torí ká mọ̀ bá sí gbọ́ nítorí kí n máa kàwọn ilé ìbáyìí

so ibà ní kọ́mà jẹ́ síkéjọ́ tí àbáwá ń discuss pẹ̀lú èèyàn kan tó bá gbérò àwọn kaba ìjáde yọ́wà strange sí yàn so ẹnu wà di dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ èèyàn ní mọ̀rún nǹkan tí yẹ wùmọ̀ tó léèyàn gbọ́ orí báwọn kan ti ẹ̀sọ́ bẹ́ẹ̀ gbogbo béèyàn ṣe ń gbọ́ nígbà tó pé ẹnu àfa kò lé lórí ẹ tí understand so jẹ́ tó bá ń múrò wá fún yàn yọ́wà dáyìn láàmú gan yá inú ti wá mọ̀ pé nǹkan báyìí ti ẹ̀ ń bẹ ṣá so kálẹ̀ bá mọ̀ lé kẹsíkẹ́ bọ́yá kẹsíkẹ́ bọ́yá àbọ̀rọ̀ yẹn ní àlàáfíà kankan bí kò sí pé kálẹ̀ bá mọ̀ náà ẹ jẹ́ ká wo àwọn ọ̀rọ̀ àwọn àyímà tí wọ́n sọ àwọn ọ̀rọ̀ yìí tí abálọ́wọ́nú tábálọ́wọ́ ọ̀rọ̀ àwọn àyíma mẹ́rẹ̀ẹ̀rin àbí àwọn mazaibu mẹ́rẹ̀ẹ̀rin jari tawo mazhabu hanafiya bákanáà tí àwọn mazhabu malikiya àti mazhabu shafi'iya àti mazhabu hanabila àwọn mazaibu mẹ́rẹ̀ẹ̀rin ilé tó jẹ́ sí pé ó gbajúmọ̀ náà lélẹ̀ báyìí kí ni àwọn arbabu hadhihi madhaib àwọn tí wọ́n jẹ́ àwọn àgbàfà àwọn a'immatu hadhihi madhaib àwọn tó jẹ́ àwọn àgbàfà madhabu wọ̀nyí kí ni kan tí wọ́n sọ lórí ọ̀rọ̀ àìkúnlẹ̀ tí a ń sọ yìí so àwọn náà nìkan tí a fẹ́ kà fúra wa tí a bá lọ́wọ́ tíra kan tí a wọ́n pè ní fatihu babi al'inaya bi sharhi niqaya tá a bá lọ́wọ́ tíra yẹn a bá ọ̀rọ̀ tí mo fẹ́ kà yìí a bá ń bẹ̀ lórí ìdájọ́ tí a fà yìí fún ọ̀rọ̀ yẹn nínú tíra náà tó fún ọ̀rọ̀ ìkúnlẹ̀ nínú tíra náà afá yìí jẹ́ ìkan nínú àwọn afá hanafiya afá yìí náà ń pè ní aliyu bin sultan alqari aliyu bin sultan alqari wọ́n jẹ́ kan nínú àwọn àgbàfà hanafiya naam tabala wọnú tí àwọn tó mọ̀ pé ní fathu babil inaya bi sharhi an tí a wo mujalladu ẹlẹ́ẹ̀kẹta ìdí ẹlẹ́ẹ̀kẹta page 22 wọ́n ní amal inhina'u lis-sultan wọ́n ní ẹ̀rí ìmáa tẹ̀ fún àwọn aláṣẹ aw ghayrihi àbáwọn míì tán bá tún yàtọ̀ fáwọn aláṣẹ yìí máa tẹ̀kí wọn famakruhun wọ́n ni tí ò dáa ni in tí ò dáa tó ilé tó wáṣí pé ẹni tí ò bá kúnlẹ̀ tí ò bá tẹ̀kí àwọn aláṣẹ wọ̀nyí tí ó sì tẹ̀ká wọn tí wọ́n tó jọ wọn irú ẹni báyọ̀ máa ní ládá wípé ó dúó dé lórí ẹ̀sìn ọlọ́run ọba àbẹ́ni tí bá ń tẹ̀kí wọn ò ní lẹ́sẹ̀ ìtumọ̀ makruhun ni ẹni tí bá ń tẹ̀kí wọn kò ní ní ẹ̀sẹ̀ wọ́n ní ìdájọ́ rẹ̀ ní pé makruhun ni wọ́n ní wáyá hùrùmù taqbilul ardi bayna yadil alim wọ́n ní àmá haramu ni eléyìí kọjá àpò pé eléyìí kọjá àpò pé makruhu ni kí ni nǹkan tán pè ní haram taqbilul ardi bayna yadil alim kéèyàn máa kí sí lẹ́lẹ̀ níwájú olùmọ̀ nínú àwọn ṣe sí táwọn ká máa ń ṣe ni láti fi pán àwọn olùmọ̀lé pàápàá jùlọ láwọn àsìkò yẹn láwọn ilẹ̀ lárúbáwá láwọn tẹ́tọ́ mọ iye àwọn olùmọ̀ tó bá fẹ́ kí wọn wọ́n mọ́ kíìsì lẹ́lẹ̀ wájú wọn láti fi sàpẹ́lé fún wọn eléyìí báyìí haramu ni wọ́n ni wa yahrumu taqbilu al-ardi bayna yadi al-alim wa sheikh àti téèyàn bá déwájú sheikh ká máa kíìsì lẹ́lẹ̀ nítorí pa fẹ́ kí awi sultan àbí níwájú àwọn aláṣẹ níwájú aláṣẹ litahiyya pẹ̀lú àníyàn pé àfi ń kírú ẹni wọ́n ni kẹ̀yí haramu ni àmọ́ ká wá forí kanlẹ̀ gangan ẹ̀rí pé ní ọ̀sẹ̀ tó lọ́mọ sàlàyé pé ìnṣìnà rùkú àti sujud mẹ́tẹ̀ẹ̀ta ìtumọ̀ kan náà ní máa ń ní nígbàtán bá dàrú lẹ́yọ kọ̀ọ̀kan àmọ́ nígbàtán bá kó papọ̀ tán dákọ̀ rùkú tán dákọ̀ sujud tán sì dákọ̀ ìnṣìnà nínú jùmlà ẹyọ kan ṣoṣo a ma wá tú ẹyọ kọ̀ọ̀kan sí ìtumọ̀ rẹ̀ tó wà kọ́ọ̀sù fún so ilé báyìí ló fi jẹ́ sí pé ìtumọ̀ sujud ní báyìí ó túmọ̀ sí ìforíkanlẹ̀ gẹ́gẹ́ tó kọ́ ti dákọ̀ ìhìnà tẹ́lẹ̀ títẹ̀ wọ́n ní makruhu ni wọ́n wá ní kíkí ìsìlẹ̀lẹ̀ wọ́n ní haramu ni wọ́n wá sọ wípé kí ni o wọ́n wá ní àmá as-sujud wọ́n ní ìforíkanlẹ̀ gẹ́gẹ́ fa haramun wọ́n ní haramu ni waqtulifa fi kawnihi kufran àrínà àwọn àfáàtán ní bẹ́yàn bá fi lè bá ìtẹ̀kí yàn tẹ́yàn bá fi lè bá dé ní pé forí kanlẹ̀ níwájú ẹni tí ń tẹ̀kí tó bá fi lè fi orí kanlẹ̀ tó eríkẹ méjèèjì pé wọ́n ní kúfúrú nìyẹn ó ti ṣe kèfèrí nìyẹn kò yí báyìí nísìn so kò bá jẹ́ sí pé ọkọ̀ sọ́dà tàhíyà kò bá jẹ́ sí pé ọkọ̀ sọ́dà nígbà tó bá ti jẹ́ sí pé àwọn àrkánù tó jẹ́ pé ọlọ́run ọba nìkan ló ní méjèèje tó bá fi lè pé àwọn kan ní kúfúrú ni àwọn kan ní à kìí ṣe kúfúrú pé haramu ni kí ni wọ́n kí ni wọ́n ṣe fanfàrí lórí o ìforí kan lẹ̀ gẹ́gẹ́ kìí ṣe títẹ̀ kìí ṣe pé tẹ̀yàn bá tẹ̀ báyìí so kìí ṣe ìrìnlẹ́sẹ̀ fanfà ìforí kan lẹ̀ gẹ́gẹ́ ilé tó yẹ sí pé ohun aláwùjọ wa ìgàn kẹ́ tó ríyàn kọ́mọ kíyàn kó wá forí kalẹ̀ kódà ẹni tàbá ń kílẹ̀ ohun gan sọ pé ah ilé ti pọ̀jù tó bá jẹ́ mùsùlùmí náà ń kílẹ̀ o ìkan mo rí rí mo rí kan rí ó sì ṣe jú mi báyìí ni wọn wí fún mi àmọ́ tó ń ti kèése kankan méjì mo ti padà rántí kan sí àmọ́ méjèèjì agba àgbà ni wọ́n ṣe fún ìmáàmù àgbà òun náà ni wọ́n ṣe fún ìkánná àwọn àgbà àfáà tó mọ́ ń pè lágbà àfáà nílọrin mọ̀kóndòrò làfáà yẹn ẹ̀sùn afọ yẹn afọ ní mọ̀kóndòrò ni àfáà ti máa ń tán máa ṣe jihad yẹn tí wọ́n lọ tí máa ń mójó máa ń máa ń májẹ́ ní kẹ́mbẹ̀ẹ́ níṣẹ́jú mi báyìí ní masalasi òun ló ṣe serú nǹkan báyẹn fún imam débi wípé wàlọ́hì nǹkan tó kù ní pé kí wájú àfá yìí àti góngóri mú rẹ̀ kọ́kanlẹ̀ gbogbo eríkè mara àrùn yòókù pé gbogbo eríkè mẹ́fẹ̀fà yòókù ó pé ẹnu ẹyọ kan tó kù òun náà ní kíni o àlùwájú kí àfá yìí kan forí kalẹ̀ lókù ẹ ti mọ̀ pé tí máa sọ so ibà nísìn so ìkánú àwọn tí imam máa ránṣẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn pé ó yá ìwọlọsọ́dọ̀ lágbájá báyìí wọ́n lọ níjọ́ tó fẹ́ kí imam ṣe júùmù báyìí náà so wọ́n ṣe rú nǹkan báyìí náà eléyìí ni mo fẹ́ lè sọ wípé bọ́yá so ala hal eléyìí báyìí náà ẹ́rí pé àṣejù pátápátá gbà ní kí wọ́n fẹ́ kí ẹ̀dọ̀ ọlọ́run bá kọ́ wá bá búbú débi pé nǹkan tọ́kàkù ní so àwọn táwọn wíyìn náà àwọn náà ó sì jókòó jókòó ọlá wọ́n jókòó jókòó kó máa ń sọlá ó sì máa wo àwọn èèyàn tó fi máa tó fi máa kọlu igba ọlọ́run bàbá yìí so ilé bá nǹkan tí ò dá ni wàkọ́lá sọ́hìbù majma'il anhur fi sharhi multaqal multaqal abhur afọ́ àti wọ́n ṣe majma'il anhur tó fi sharhu multaqal abhur nínú mujalladu ẹlẹ́kẹrin tíra wọn page 206 wọ́n sọ̀rọ̀ kẹ́ńbẹ̀ ọ̀rọ̀ wọlé afá yìí sọ wọ́n ní al'imamu bi salami ila qaribi ruku'i kasujud wọ́n ní kí á tẹ̀ láti kíni dédèdè tọ́fẹ́ tó ruku'i dédèdè tí ó súnmọ́ ruku'i wọ́n ní kasujud wọ́n ní gẹ́gẹ́ bí gbàpẹ́yẹsẹ̀ sujud náà ni wà yukrahu al-inhina wọ́n ní àmá awakọ̀ fún wa ọjọ́ makruhu kíyàn máa tẹ̀kíyàn lè annahu yushbihu fi'l al-majus wọ́n tó pé ọjọ́ iṣẹ́ àwọn tí wọ́n máa ń bọná so wọ́n pé àfá yìí náà wọ́n ní makruhu ní kíyàn sí kí ni kíyàn tẹ̀ láti kíyàn wọ́n ní wa yukrahu al-inhina lè annahu yushbihu fi'l al-majus àbákanáà wá nínú al-fatawa al ní mujalladu ẹlẹ́ẹ̀karùn-ún page 369 uh, wọ́n ní wàyúkẹ́rọ̀hù ìhìnà ìndàtàhíyà wàbíhí wọ́rọ̀dà náhìyù wọ́n ní nǹkan tí a kọ ní kíyà máa tẹ̀ kíra ẹni kíyà máa tẹ̀ nígbà tó bá fẹ́ kíyà wàbíhí wọ́rọ̀dà náhìyù wọ́n láwọn ìkọ̀fúnni tó wá látọ̀dà nábì sallallahu alaihi wasallam yẹn lórí ìdájọ́ pé màkìrúhù ni ó mú ló gbé wá ìdájọ́ pé màkìrúhù ni bákan náà ibùnú àbìdín àwọn náà sọ rahimahullahu ta'ala nínú tíra wọn tán pè ní wọ́n ní níbi haṣíyà tíra wọn tán pè ní Raddul Mukhtar àwọn gbé wá láti inú tíra kan tán pè ní al-Muhit wọ́n ní yukrahu al-inhina lis-sultani wa ghayrihi akọ̀ fún wa pé ká máa tẹ̀ fún wa aláṣẹ àbáwọn míì tó bá tún jọ bẹ́ẹ̀ tí ó lé báyìí ní ọ̀rọ̀ àwọn hànàfíyà àwọn àfá hànàfíyà lórí ìdájọ́ pé ká máa tẹ̀kírẹ ni táwọn báyìí pé kí ni o pé makruhu ní nǹkan yìí bákan náà tí a bá lọ wọ àwọn àṣàfíyà àwọn tó jẹ́ àwọn àgbàfà nínú àwọn àìmọ̀ ṣàfíyà nínú àwọn tó ń tẹ̀lé mẹ́tàbù ṣàfíì nínú àwọn àgbàfà náà al-imam rahimahullahu ta'ala àwọn sọ nínú tíra wọn tán pè ní al tíra kan bẹ tí imam an-nawawi ṣe tán pè ní al-azkar tíra yìí tá bá lọ page 225 wọ́n sọ wípé wàyúkẹrọhú haniyu zọ́hari fi kúlì halin lè kúlì ahad wọ́n ní akọ̀ fún wa kíyàn máa tẹ̀yìn kọ̀kọ̀ kíyàn máa tẹ̀ kọ̀kọ̀rọ̀ nígbàtí èyàn bá fẹ́ kíyàn fi kúlì halin ní gbogbo ìṣesí téyàn bá bára àyàn lè kúlì ahadin fún gbogbo èyàn yányán àtọ́bá ní o àtìjòyè ní o àtàwọn aláṣẹ ní o àti bàbá ní àti ìyá ní o wọ́n ní ta àkọ́ ní kíyàn máa ṣe kí ni o kíyàn máa tẹ̀kíyàn alìmáàmù náwàwí rahimahullahu ta'ala ní wọ́n sọ báyìí nínú tíra al-afkar wọ́n tún sọ̀rọ̀ nǹkan tọ́jọ báyìí náà nínú Rawdatu Talibin tíra àwọn kan bẹ̀ tọ́pẹ̀ ní Rawdatu at-Talibin tabalawo mujalladu ẹlẹ́kẹwàá page 235 wọ́n ni wa wọ́n ní ẹ̀rí ìmá tẹ̀kọ̀kọ̀ ìmá tẹ̀kọ̀kọ̀rọ̀ famakiruhun wọ́n ní nǹkan tá a kọ̀ ní o lilhadithi sahihi fi nahi anhu nítorí nítorí hadithi tó lálàáfíà tí ó ń kọ̀ fún wa nípa rú ìṣesí báyìí wà láyò tẹ́rù bí kásùrọ̀ ti mẹ́yẹ fàáìlìhù wọ́n ní ẹmọ́jà agbátẹ̀ jẹ́ pé àwọn tó pọ̀ ń ṣe ńlẹ̀ Yorùbá o àwọn tó pọ̀ ń ṣe ńlẹ̀ tápà àbáwọn tó pọ̀ ń ṣe náà fúlàní ṣébà nísìn torí inú àwọn ìran tí ìkúnlẹ̀ à ń kúnlẹ̀ kiri ní inú àwọn ọ̀nà tó ti pọ̀ jù òun náà ni tápà fúlàní yorùbá yorùbá yorùbá èyí kúnlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ fúlàní àti tápà wọ́n máa wọlé ní a e o a e, e o so ló fi jẹ́ sí pé inú àwọn ìlú tó jẹ́ sí pé ìkúnlẹ̀ ti lágbára jù ilẹ̀ tápà jẹ́ kan bẹ́ẹ̀ àti fúlàní iná ló fi lágbára ń lọrin báyìí ẹ jẹ́ kí n sọ kíníkan fún yín wàláhì tẹ́bádé ilẹ̀ Yorùbá tẹ́bádé àwọn ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ kúnlẹ̀ òlé tó bá yẹn fa wọ́n eléyàn lé fún kúnlẹ̀ nílẹ̀ Yorùbá nǹkan tẹ́lẹ̀ lé ọlé fún nílẹ̀ Yorùbá ní kọ́ mọ́ lọ léwé <laughs> àwọn èèyàn lè lé ọlé fún yóò àmọ́ kò kúnlẹ̀ ìwọ́lọ́mọ̀ kò yí kúnlẹ̀ so nítorí pé àṣà ni tó ẹ́sì pé orin ilẹ̀ gan so kí láyé fàyẹ́ bẹ̀ ni pé gbogbo èèyàn tó bá wù kéèyàn jẹ́ alimamu Nawawi rahimahullahu ta'ala wọ́n ni makruhu ní kákúnlẹ̀ fún wọ́n ní wà láyò tẹ́rù bí kásọ̀rọ̀ ti mọ̀ yẹ fàáìlùhù wọ́n ní ká mọ́ gbàtàn jẹ pẹ̀lú pé á láwùjọ wa yìí àwọn tí wọ́n ń ṣe máa ṣe ìyẹn ọ̀kan wá pé káwà máa ṣe mimman àyúnsabu ilà ilmin wa sọláhìn tabaka bẹ́ẹ̀ ó lè lọ nínú àwọn tó jẹ́ sí pé à ń ṣe àfitì wọn síbi pé àwọn onímọ̀ lélẹ́yìn káwá máa ṣe wa sọláhìn àwọn táwọn rò pẹ́ ni ire ni wọ́n káwá rí wọn ká máa kúnlẹ̀ fún àwọn èèyàn àfá alágbájá àfá alágbájá máa ń kúnlẹ̀ fa ẹni rẹ̀ lágbájá máa kúnlẹ̀ ìmáàmù Nawawi ní mọ́gbàtàn pẹ̀lú pàfá kan kúnlẹ̀ fa mọ́gbàtàn jẹ pẹ̀lú pé ẹni kata ń pè lẹ́ni ilẹ̀ kan kúnlẹ̀ gbogbo àwọn tẹ́bá fi ń tì síbi so yíba ní ìsìn nítorí náà sọ pé yíò ń sàbù èyàn tán fi ń tì síbi nǹkan wọ́n fi sọ pé wọ́n sọ pé torí pé èyàn tó alim àgbà yí pé irú ẹni bẹ́ẹ̀ yẹ kọmọ ìṣerú nǹkan báyìí bẹ́ẹ̀ èyàn míì ta fi tì sólùmọ̀ ó lè má jẹ́ olùmọ̀ kọjá pé lọ́dọ̀ ni àwa là ń sàfitì rẹ̀ pé olùmọ̀ ni èyàn míì ni eré táwa ń sàfitì ìlà ilmin wa sọ̀láhì nínú àwọn èèyàn táàmà sàbí tí wọ́n pé olùmọ̀ ni wọ́n ẹni rẹ̀ ni wọ́n káwà rí wọn ká máa kúnlẹ̀ wọ́n gbàtẹ̀jẹ pẹ̀lú ẹ̀ o pé à ìgbàtí professor lágbájá náà ti ń kúnlẹ̀ ìgbàtí doctor lágbájá ti ń kúnlẹ̀ ìgbàtí sehu lágbájá ti ń kúnlẹ̀ ṣé ní sí so ìgbà yẹn usaz lágbájá náà máa ń kúnlẹ̀ ẹ̀kíníkẹ́ lágbájá náà so ìyẹn ọ̀kan wọ́ kò yí bá alimamu Nawawi lọ sọ so mẹ́rin gbogbo sehu lágbájá gbogbo Imamu lágbájá tó sọ yìí gbogbo dr lágbájá professor lágbájá tó sọ yìí sọmọ pé àwọn tó ta Imamu Nawawi ó yẹ kí yẹn clear sí ọ dáadáa àbí pé wọn à tó bàtà ẹsẹ̀ àlìmáàmù Nawawi so ìmáàmù Nawawi wọ́n sọ fún ọ yìí pé má gbàtàn jẹ pẹ̀lú pé ẹ lágbájá ń ṣe tàbẹ̀dú ń so ìyẹn kọ́ ló kàn wá bákan náà àlìmáàmù Shirbini ìkànnà wa ìmà Shafi'iyya ni àwọn náà sọ wípé nínú tíra wọn tán kìíní nínú tíra wọn kan tán pè ní mughni al-muhtaj mughni al-muhtaj wọ́n ní wa yukrahu hanyu dhahri mutlaqa wọ́n ní akọ̀ fún wa nípa ká máa tẹ̀kíyàn mutlaqan láìdé likulli ahadi minan nas ọ̀gbọ̀rọ̀ ṣe fẹ́ ní bọ̀dì inú àwọn èèyàn kọ̀bá àjáfà kọ̀bá àjólùmà ọ̀gbọ̀rọ̀ ṣe fẹ́ nìkan kọ̀bá àjọba kọ̀bá àjẹjòyè wọ́n lèyàn gbọ́dọ̀ ṣe wàkọ́lọ̀ rọ́mlì Sheikh ar-Ramli nínú àwọn àìmà Shafi'iyya ni àwọn náà sọ nínú tíra mẹ́kàtà ń pè ní Nihayatul Muhtaj tabalawo mujalladu ẹlẹ́ẹ̀kẹjọ eléyìí tí ó wà ní mujalladu ẹlẹ́kẹta page 135 àmìlẹ̀ tí wọ́n fẹ́ sọ pé ar-Ramli sọ yìí rahimahullah àwọn sọ nínú Nihayatul Muhtaj tabalawo pé tabalawo mujalladu ẹlẹ́kẹjọ yẹn ni pé ìdí ẹlẹ́kẹjọ volume 8 page 51 tabalawo nù tíra náà wọ́n ni wa hamyu dhahri makruhun wọ́n ni ìmọ̀ tẹ̀kíni ìmọ̀ ìmá tẹ̀kọ̀kọ̀rọ̀ kíyàn wọ́n ní makaru nǹkan tá kọ ní o gbogbo àwọn eléyìí ìdájọ́ tó ń fún ni pé èyàn tó bá tẹ̀ kíyàn kò ní lẹ́sẹ̀ àbí ẹ̀kọ́ ni àmẹ́ni tí ò bá tẹ̀ yóò ní ládá ìdájọ́ makaru nìyẹn naam ẹ jẹ́ ká wá lọ sọ́dọ̀ àwọn ah, àwọn hanabila naam nínú àwọn hanabila qala sheikhul islam ibn taymiyyah rahimahullah Sheikhul Islam Ibn Taymiyyah nínú àwọn àyíma nínú àwọn àgbàfà náà wọn Hanabila ni wọn wọ́n sọ nínú tíra wọn tán pè ní Majmu'ul Fatawa tabalawo mujalladu alakọ̀kọ́ page uh, volume 1 page 377 wọ́n ni wa ammal inhina'u inda tahiyya wọ́n ni ẹ̀rí kama tẹkọ̀kọ̀rọ̀ kí ni fayunha anhu wọ́n ni nǹkan tàkọ̀ fún ni nípa rẹ̀ ni lábúwí ó túnmọ̀ sí pé alimamun uh, alimami bin hajjar rahimah alimami bin taimiyya rahimahullahu ta'ala wọ́n ṣe wọ́n ṣe ní haram wọ́n gbà kí makruhu ní náfi gbé wáyé pé wà yúnha wọ́n ni àwọn ah, ni fa yúnha anhu torí pé àwọn àfá tí wọ́n bá fẹ́ pè nǹkan ní haram wọ́n láwọn síyàr wọ́n láwọn gbónáà tó mẹ́ ń lò láti má pè nǹkan ní haram kí ló fà nítorí pé ẹ̀rù Ọlọ́run bá mọ́ ń bà wọn púpọ̀ jù wọ́n èé fẹ́ sọ nǹkankan nípa ẹ̀sìn ọlọ́run ba àyàfi kó jẹ́ sí pé wọ́n ń sọ ahọ́n wọn lórí tọ́bá fẹ́ sọ torí kọ́ mọ̀ pé tẹ́yẹ bá fi lè pé nǹkankan ní haram tọ́bá sọ pé nǹkan yí haram ni tí nǹkan yìí ṣe haram ó ti dára níwájú ọlọ́run ba wala taqulu mata'in qalil na walahum azabun alim ọlọ́wọ́n bá yíká sọ pé wala taqulu lima tasifu alsinatukumul kadhibe ọlọ́wọ́n bá ní ẹ má ma gbé jáde lórí ahọ́n yín ẹ má ma jẹ́ kó jáde lórí ahọ́n yín àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ nípa ọlọ́wọ́n bá tẹ́ẹ̀mọ̀ wá sọ pé hadha halal tẹ́ẹ̀mọ̀ sọ lórí ahọ́n yín nípa ẹ̀sìn ọlọ́wọ́n bá pé eléyìí ni halal wàhádà haram tẹ́rìsì máa pè kankan ní haram nínú ẹ̀sìn ọlọ́run ọba lè tẹ́pùtẹ̀rú àìlẹ́lọ́hìl kẹ́bìbì nítorí àti máa dádà parọ́ mọ́ ọlọ́run ọba tẹ́ẹ̀rí ẹ̀rí tó rinlẹ̀ nínú alukur'an àti súnà lórí ẹ̀ tẹ́ẹ̀rán kankan ní haram àbí tọ́lẹ̀ lómi ìtàbá ti bílẹ̀ rẹ̀ fatuwa báyìí ẹlòmí ò ní bírèkì àwọn ẹlòmí èkó bírèkì àwọn rárá ẹlòmí ò gbà pọ́ lọ́wọ́ bá àdékẹ́rẹ́ ó sì sírò nǹkan tàbá torí pé téèyàn bá fi lè pe nǹkan ní haram tọ́lọ́wọ́ bó pé ní haram ìftirọ́ ni ìdádá parọ́ mọ́ lọ́wọ́ bá nìyẹn àbẹ́yẹn pé nǹkan kan ní halal tí ọlọ́wọ́ bó pé ní halal èyàn dádá parọ́ so ọlọ́wọ́ bá nìkan sọ pé litaftaru ala Allahi al-kadhiba innal ladhina yaftaruna ala Allahi al-kadhiba la yuflihun ọlọ́wọ́ ní gbogbo àwọn tí wọ́n bá ń pa irọ́ mọ́ ọlọ́wọ́ bá lórí ìdájọ́ tọ́lọ́wọ́ bá àlékelé ògbé kalẹ̀ sọ tán alimami al-Baghawi nínú tafsiru wọn a ni ai la yanjuna min azabillah wọn ní làkúnnù yọ́lọ́wọ́ bá lọ́jọ́ gbìdà kìyàmà ìtumọ̀ la yuflihun nìyẹn pé wọn ní mórí bọ́kùn bí yọ́lọ́wọ́ ó jí yọ́lọ́wọ́ lọ́jọ́ gbìdà kìyàmà mata'un qalil ọlọ́ni ìgbádùn tẹ́ bá rí tán gbádùn ilé ayé tẹ́ rí tán gun mọ́tò tán jẹun tí tán yọkùn ọlọ́wọ́ bá ní ìgbádùn díẹ̀ náà ni wa lahum adhabun alim ọlọ́ni ìjà ẹlẹ́tẹ̀ẹ́lérò ni ó jẹ́ tí wọ́n lọ́jọ́ gbìdà kìyàmà ìyẹn lẹ́tẹ̀ elérò ni láwọn àfáàkà gbà pé kúfùrù ní kí a máa kí a máa kí a máa ṣe kí a pè nǹkan tí è ṣe haram kí a máa pè ní haram àbí kí a máa pè nǹkan tí è ṣe halal kí a máa pè ní halal kò yí bá ní sí torí pé kí a haram nǹkan kí a ṣe nǹkan tọ́lọ̀ ọba àlékelá ṣe lẹ́tọ̀ kẹ́ ṣe léwọ̀ kúfùrù nìyẹn kí a sì ṣe nǹkan tọ́lọ̀ ọba àlékelá ṣe léwọ̀ kẹ́ ṣe lẹ́tọ̀ fáwọn èèyàn kúfùrù nìyẹn so yí bá ní sí so kọ́lọ̀ ọba àlékelá kí ó sọ ala kulli hal imamu ibn taymiya nítorí pé wọ́n fẹ́ sọ pé haram ni wọ́n ní fayunha anhu táwọn bá bá sọ rú láwùdù yìí ó túnbà sí pé wọ́n fẹ́ pè nǹkan ní haram ni so láwùdù yìí wọ́n máa ń lò fún nǹkan tó wáyé pé makruhu ni tàbí kọ́ sọ pé irú nǹkan báyìí wọ́n ní ghayru jaiz tàbí kọ́ sọ pé la yajuz àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn alfáà táwọn afá máa ń lò nítorí pé wọ́n fẹ́ pè nǹkan ní haram so ilé báyìí làwọn afá gbára lé tàbí sọ pé ọ̀rọ̀ tí ibn taymiya sọ rahimahullahu ta'ala ó ń tọ́ka wípé al-Imam Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n pè nǹkan yìí ní haramu ni ẹ so ìdájọ́ makruhu ni wọ́n fún rẹ́fẹ́ pé fayunha an àbákẹ́nà wọ́n ni wa qala aydan fil masdari nafsihi nínú masdaru kẹ́nà nínú tíra kẹ́nà wọ́n ti sọ wípé wa amma kashfu ru'us wọ́n ni ká mọ̀ sífìlà fún yàn tàbá kíyàn ká sífìlà lórí fún yàn wal inhina àti ká máa tẹ̀kíyàn falaysa mina súnà wọ́n ní kò sí nínú súnà o wa innama huwa ma'khudun an adati ba'd al muluki wal jahiliya wọ́n wọ́n mú àwọn eléyìí nínú àwọn àṣà àwọn apákà àwọn ọlọ́ba àwọn ọlọ́ba lọ́ba àtàwọn aláìmọ̀kan ìṣesí àwọn aláìmọ̀kan là ń kúnlẹ̀ kíyàn eléyìí pé àwọn olùmọ̀ ní àwọn tá ń pè lólùmọ̀ nù tiwa làwọn ń gbé lárugẹ ìṣesí àwọn aláìmọ̀kan lẹ̀ rí lọ́dọ̀ àwọn olùmọ̀ àwọn tá eh subhanallah so imam ibn taymiya ni wọ́n mú àṣàyí àṣàyí wọ́n mú látọ̀dọ̀ àwọn lọ́ba lọ́ba àwọn ní máa nírú gímọ́nká ìbẹ́ àtàwọn aláìmọ̀kan wọ́n ni wal makhluq la yas'alu kashfa ar-ra's wọ́n lè ẹ̀dá ò gbọ́dọ̀ máa bèèrè lọ́dọ̀ èèyàn pé kó sí fìlà fóhun tó bá fẹ́ kí wà láàrù kí àìlẹ́hù ó sì gbọ́dọ̀ máa fẹ́ kíyàn tẹ̀ kí ọ tó bá fẹ́ kí kọ́ wá tẹ̀ wà innama yurka'u lillah ọlọ́run ọba nìkan lamẹ́ntẹ̀kí lamẹ́ntẹ̀ fún fi sọ́lá lórí ìran wọ́n ni wàkásùrù rúúsì lillahi fil ihram ọlọ́run ọba lásì máa ń sí orí fún tàbá sí hajji ọlọ́run ọba lásì kí ni wọ́n la máa ń sí orí fún naam eléyìí báyìí náà a nínú tíra yìí bákan náà sheikh ibn tẹ́bí àti pé àwọn àgbàlagbà mina shiyukh bẹ̀rẹ̀ látorí àwọn àwọn ṣéhù ṣéhù ni wà ghairihim àtàwọn tó yàtọ̀ sí wọn bákanáà wà tẹ̀kbílù al'ardi àbí kí a máa kí sí lẹ́lẹ̀ wà nahwu dhalik àtàwọn tó bá tún jọ bẹ́ẹ̀ nínú àwọn ọ̀nà táwọn yẹn ń gbà kíyàn lọ́nà tí ó bá ṣẹ̀ríyà mu fa innahu mimma la nizaa fihi bayna al-a'immati fi an-nahyi wọ́n ní kò sí ìfàǹfà lọ́dọ̀ àwọn àfáà pé wọ́n pọ̀ fún wa ṣe bẹ́ẹ̀ فإنه لا نزاع بين بين أهل العلم أو فإنه فإنه مما لا نزاع فيه بين الأئمة في النهي عنه جملة ó túmọ̀ sí pé ìdí Imam Ibn Taymiyyah sọ fún wa ní pé kò sí fàǹfà lọ́dọ̀ àwọn àfáà pé nǹkan tá a kọ ni a máa ń tá a kọ yìí ẹnu wọn kò lórí pé ǹjẹ́ haram ni àbí makruh ní Ibn Taymiyyah sọ pé kò sí fàǹfà lọ́dọ̀ àwọn àfáà pé haram ni ẹni pé kò sọ bẹ́ẹ̀ pé kò sí fàǹfà lọ́dọ̀ àwọn àyíma pé haram ni kò sọ bẹ́ẹ̀ kò sọ pé kò sí fàǹfà lọ́dọ̀ àwọn àfáà pé makruhu ni ó ní kò sí fàǹfà lọ́dọ̀ àwọn àfáà pé ìta akọ ni tá a bá yìí lọ bẹ́ẹ̀ nǹkan tá a kọ ní nǹkankan so ibà ìdájọ́ méjì ni pé annahyu yaqtadi tahrim wal fasad ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé o lè mú túnmà àtẹ̀nzí ìtumọ̀ kàrọ́hà nìyẹn kó lè jẹ́ makru ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta tó bá kọ̀ fún yẹngbà mi o lè jẹ́ lil irshad o lè jẹ́ sí pé lil irshad ilé tó bá wà fún irshad yẹn kìí ṣe makru bẹ́ẹ̀ ni kìí ṣe haram ṣé bẹ́ẹ̀ ni sì yẹn tó bá ṣe kò ní ládá bẹ́ẹ̀ ni ò ní lẹ́sẹ̀ irshad ni so ìdájọ́ mẹ́ta tó lè mú nìyẹn so ibà ní sí so ilé ìta máa ń sọ bí báyìí òun náà ni pé yìí máa kó jẹ́ haram wà yìí máa jẹ́ makuru so ẹnu àwọn àfọ́ lórí pé yìí ń ni àmẹ́nu àwọn àfọ́ lórí ìdájọ́ ń yẹn sí haram ni o àbí makuru ó yé báyìí so ilé báyìí ó wà tí a gbọ́ nínú ọ̀rọ̀ Imam bal mujarradu linhina bizahari li ghayri llahi manhijun anhu wọ́n ní kódà kéèyàn kan rọra tẹ́ ẹ̀yìn láti kí ẹlòmíì yàtọ̀ fún Ọlọ́run Ọba manhijun anhu nǹkan tí a kọ̀ fún ni ká má ṣe ni wọ́n ní bákan náà amma takbilul ardi ìmọ̀ wá kí sí lẹ́lẹ̀ wa raf'i ra'si àti ká máa sírí sókè bákan náà wa nahwu dhalik mimma fihi sujud àtàwọn nǹkan tó bá tún jọ bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tó yẹ pé ó mú túmọ̀ sùjúdì sínú mimma yuf'alu qudama ba'd as-suyukh nínú àwọn nǹkan tó yẹ pé máa ń ṣe níwájú àwọn àgbààgbà fà wa ba'd al-muluk àti wájú àwọn ọlọ́balọ́ba fala yajuzu Imam tí wọ́n ni kódà ká máa tẹ̀kíyàn gẹ́gẹ́ bí rùkú wọ́n lélé báyìí náà tọ́ náà mílé báyìí ní ọ̀rọ̀ àwọn al'a'imma rahimahumullahu ta'ala tí wọ́n sọ àílẹ̀ tá fi parí ọ̀rọ̀ àwọn àìmà àwọn náà ni ọ̀rọ̀ tí a rí tí al-imam al-sheikh abdulkadir al alhambali rahimahullah àtúnṣe rahimahullahu fún wọn tó ìjẹ́ sí pé kéèfèrí ní sheikh lọ́dọ̀ ti ẹniyẹn lọ́dọ̀ ti ẹniyẹn ẹ lè rí tí rẹ̀ yọkàn báyìí ẹ sì lè rá àfáà súnnà yọkàn tó sọ fún pé kéèfèrí ni alimami yóò sọ fún pé sheikh abdulkadir al-jailani káfìrì ni wallahi ẹ lè rí láíláí bal nínú àwọn àyíma ni sheikh abdulkadir sheikh abdulkadir aljilani ọmọ sí kọdìríyà lẹ́yìn ikú sheikh abdulkadir aljilani ni wọ́n dá kọdìríyà lẹ̀ sheikh abdulkadir aljilani sí kọdìrí kò yíba ní sí kódà sheikh abdulkadir aljilani àkídàtù ahìlìsúnnàtù aljama'a níwájú lórí àwọn ọ̀rọ̀ wọn ẹlọ́ka ọ̀rọ̀ wọn nípa àwọn sifatullah ẹlọ́ka ọ̀rọ̀ wọn nípa istiwa gbogbo ẹlọ́ka tíra wọn tán pè ní alghunia ẹ̀rí ń bẹ̀ pé àkídàtù alìsúnà jama'a tó lálàáfíà oní Sheikh Abdul Qadir Al-Jilani òní wọ́n ṣe gíní òní wọ́n wà lórí ẹ̀mẹ́sì kúlé lórí bó ti ẹ̀jẹ́ sí pé Sheikh Abdul Qadir Al-Jilani wọ́n ní àwọn mistake lórí àwọn ibadat ibi tó ti láwọn mistake ni pé ká máa fún àwọn nawafil kọ̀ọ̀kan àbáwọn ibadat kọ̀ọ̀kan ní ọlá tí ò wá nínú súnà kí ló fà torí pé wọ́n gbára lé àwọn àhàdìtù kan àwọn àhàdìtù wọ́n pé àwọn maudu'at àwọn àhàdìtù wọ́n pé maudu'u ni àbáwọn àdìsù tó gbẹ́gbọ́ àyífù ni so ibà nísìn wọ́n gbára lé ọ̀pọ̀lọpọ̀ àwọn àdìsù yìí nítorí àwọn ọmọ wa fún àwọn náfílà kọ̀ọ̀kan àbáwọn ìbádà kọ̀ọ̀kan bí nísù shabad ọmọ fún lọ́lá nǹkan tí sẹ́kà bìrùkọ́ lè àjẹ́lá ní kó sí nìyẹn àmọ́ nínú àkídà ó kéré kẹ tó rí sẹ́kà bìrùkọ́ lè àjẹ́lá so ibà nísìn so ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àyímọ̀ náà kò sẹ́ni tí ó sì kí ni o tí ó láwọn zàlátù ẹ lè rí tíra kan báyìí ẹ sì lè rálùsùn nìkan tó gbádùn tí ẹ ṣe kọ̀ọ̀rìjì tí ẹ ṣe àwọn kọ̀wárìjì tí ẹ ṣe àwọn tẹ̀kìrì yìí kọ́ bá sọ pé Sheikh Abdul Qadir Jilani ni ẹ lè rí challenge gbogbo ẹni tó bá sọ bẹ́ẹ̀ kó mú tíra kan wá torí mi ò lè gbọ̀rọ̀ àfá rẹ bóòlù ìbá ṣe máa lò bóòlù èmi ó ṣe máa lọ̀rọ̀ àfá àti ẹ ọmọ pé kò yí báyìí nísìn láwọn àfáàdù wa náà ń gbàmọ̀ látọ̀dọ̀ wọn ta ní pípọ̀ sí pé olùmọ̀ ní wọn kìí ṣe ẹni tí ọmọ mùbọ́fà àti mùbọ́fù ilé lọ́mọ á fún mi lọ́rọ̀ so yí báyìí nísìn so ó mú ọ̀rọ̀ àwọn àfáà tí gbogbo àgbà yìí pé so nǹkan tó fà tí mo fi yà lọ síbẹ̀ ni pé ẹlòmíì mú ẹdá kan ṣe kàdùkọ́dà jìlá níbà yóò kàwọ́ lórí yóò ní tòun bàjẹ́ <laughs> èjìgbó tó dé àràgbà àwọn sọnù

àwọn náà sọ nínú tíra wọn wọ́n ni yukrahu al-inhina'u fi salam wọ́n ni akọ̀fúnni ká máa ṣe inhina'u fún yàn nígbàtà fẹ́ sálámà sí nígbàtà fẹ́ kí so wà níparí ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ wọn al-lajnatu da'ima àwọn àgbàfà tí ìjọba Saudi tí wọ́n sàjọ wípé ká máa ṣe fatuwa fáwọn èèyàn ní gbogbo orí ní gbogbo ìlú orílẹ̀ ayé yìí gbogbo ẹgbẹ́ tó bá ní fatuwa oní àlò lè bèèrè fatuwa lọ́wọ́ wọn tí a bá lọ wo tíra wọn tá lọ wo page nínú tíra fatawa aladinati daima lil ifta walbuhuthi ilmiya tá bá lọ wo tíra wọn yìí a ní page àmì tá bá lọ wo nọ́mbà fatuwa nọ́mbà 7113 fatuwa nọ́mbà 7113 ní mujalladu alákọ̀ọ́kọ́ page 147 sí 448 wọ́n bi wọ́n léèrè pé hal yajusu min al-islam idha sallama ahadun ala akhihi an yanhaniya lahu ta'zima wọ́n ní sọ́tọ́ nínú islam kéèyàn ká bá sálámà sọmọ ìyá rẹ̀ kọ́ wá tẹ̀ fún láti fi pọ́n ilé aw yakhli'a na'layhi àbí kéèyàn sí kíni o kéèyàn bọ́ bàtà láti fi kí ọmọ ìyá yẹn wa yanhaniya lahu ta'zima aw yakhlu'a aw yakhlu'a na alayhi wa yanhaniya lahu ta'zima kíyàn wá bọ́bà tààlẹ̀ kó sì tẹ̀ fún yàn láti kíyàn wọ́n ni hadha kulluhu min àdáti àbáìna wọ́n ni tàbí bẹ̀rẹ̀ lẹ́yìn ní pé gbogbo tàà sọ yìí nínú àwọn àṣà àwọn bàbá wa tó mọ́ fi ń kíra wọn nílùú tiwa ní wọ́n dáhùn pé láyà jùsù lè ṣìnáhù ìndàsàlá kò tọ́ láti máa tẹ̀ kíra ẹni nígbàtà bá ń kíra ẹni wà láàkọ́lù nàílẹ́ ìníláhù kò sì tọ́ kíyàn máa bọ́bà tààlẹ̀ tí yàn bá fẹ́ kíyàn lọ́dọ̀ wá tí bíbáyì bọ́ bá fẹ́ pàdí àfá rẹ̀ ó tẹ́rù tí ó wọ bàtà ọ bọ́ bàtà alẹ́ wà kó lérí ọmọ wá lọrin wa ìṣesí àgọ́ lélẹ́yìí ẹ lè rí sọ̀hábí kan tọ́wọ́ bàtà alẹ́ lọ kí ànábì rí ni àdíjẹ yọ kan báyìí ibi táwọn sọ̀hábà tó ti wá bọ́ bàtà alẹ́ tán lọ ń kí ànábì tán wá rú lérí àbí àfáà ni respect so ibà ní yọ jẹ kanú méjèèjì nínú káàfáà yín lọ́lájà ànábì lọ àbí káwọn sọ̀hábà mẹ́ respect àwọn ni àhìláhùmá múrù eléyìí tó bá fi ipò dùjù tó lè múnú méjèèjì ó kòrò fún ọgán tó bá sọ fún ipá àwọn àfáà yín lọ́lájà ànábì lọ lẹ́kọ̀ọ́ wàhálà ló ń dá síra ẹlọ́run yẹn àhìláhùmá múrù wọ́n ni elé tó fi pé elé tí wọ́n pọ́ dùn jù kó múnu méjèèjì ó kòrò gan iwọ ni kò sédè tó lè múnu méjèèjì ìtumọ̀ ní pé ajẹ́ sí pé kódà kí èèyàn máa ṣe bẹ́ẹ̀ nù tí wọ́n náà bá ti máa pọ̀ gbọ́dọ̀ fi àìlẹ́kọ̀ọ́ àìlápàálẹ̀ ti sọ́dọ̀ àwọn sàhábà tó sì gbà pé o gbọ́dọ̀ fi ìsàfitì páwọn àfáàyé lọ́lájọ́ ànẹ́bì lọ́tọ́ o gbọ́dọ̀ sàfitì rẹ̀ o gbọ́dọ̀ ti mọ̀ pé nǹkan tí ò tọ́ nìyẹn so eléyìí báyìí òun náà níbi tí a dùn sí lórí nǹkan tí àwọn àìmọ̀ sọ a nípa ọ̀rọ̀ ìhìnà àwọn tán sọ fún wa wípé makruhu ni wípé ẹn tó bá ṣe ìkúnlẹ̀ fún yàn tó bá kúnlẹ̀ fún yàn tó bá tẹ̀ kọ̀kọ̀rọ̀ láti fi kíyàn irú ẹni báyìí kò sí ọlọ́run ọba kò ní lẹ́sẹ̀ abẹ́ni tí ò bá tẹ̀ tóhun dúó tó dúó déédé tí ò kíyàn pẹ̀lú títẹ̀ irú ẹni báyìí wọ́n máa ní ládá so ibà nísìn ẹwà dúró àwọn àyí mẹ́taka so ibà nísìn ó ti mọ̀ káwọn eléyìí náà àwọn náà sọ̀pọ̀ ti kí máa kúnlẹ̀ kíyàn so inshallah ta'ala tó bá ti di ọ̀sẹ̀ tí ń bọ̀ tọ́nà ọba àlékẹ́lá tí tó bá ní kí ágùn lẹ́mẹ́jìgbà náà lọ so inshallah ta'ala a ma wá sọ ọ̀rọ̀ àwọn tán lẹ́bọ ni so ibá ní sí àti ọ̀rọ̀ àwọn tán ní haramu ni a wà try láti tẹ̀rìjí lórí ọ̀rọ̀ yìí pé àwọn tán ní haramu ni àwọn ẹ̀rí táwa náà ń lò àwọn tán ní ni àwọn ẹ̀rí táwa náà ń àwọn kẹ́ gbà pé náhíyù ikọ̀ fún ní tọ́wá lórí àwọn níbi àwọn àhàdífì yẹn wọ́n gbà pé kò tó pò haram wọ́n ní pò makruhu lọ́jẹ́ kí ló fà tán fi wí bẹ́ẹ̀ so ìjọ́rọ̀ wọn yìí tẹ̀sùn wọn so àwọn tán ní ẹbọ náà ni kí láàrí táwọn náà gbára lé ìjọ́rọ̀ wọn tẹ̀sùn wọn àwọn tán ní haram ni tán lẹ́sẹ̀ ni kí láàrí tán gbára lé ìjọ́rọ̀ wọn tẹ̀sùn wọn ilé báyìí ni nǹkan tí yá máa bá lọ ní ọ̀sẹ̀ tí ń bọ̀ insha Allah ta'ala lẹ́ni tí a ń bẹ ọlọ́run ba kí ọlọ́run ba kí ó ṣe ilé báyìí àtàwọn ilé ìta ti ń ṣe síwájú àtàwọn ilé táàmà padà ṣe kọ́nàbà ní kẹ́lá kó ṣe ní nǹkan tí ó sàǹfàní fún ẹnì kọ̀ọ̀kan wa àti ẹni tó ń wí ní àtàwátá gbọ́ ni kọ́nàbà ní kẹ́lá kó jẹ́ kó ní ìlapa dáadáa nínú sẹ̀mí wa kọ́nàbà ní kẹ́lá kó jẹ́ kó ní ìlapa dáadáa nínú ìgbésí ayé wa gbogbo ẹnikẹ́ni tí ń gbọ́rọ̀ yìí tọ́kàn rẹ̀ wá ń le sí tó wò pé ọ̀rọ̀ ṣìwó náà sọ yẹn àrú ẹni bẹ́ẹ̀ kò yé ní abẹ́ náà gbogbo oníyàn kíyàn tí wọ́n ní bẹ́ẹ̀ bá jẹ́ kọ̀bá jẹ́ mùsùlùmí ni kọ̀bá sì jẹ́ ní kí èsè mùsùlùmí ni tó ilé kátàkátà wọ́n láwọn eléyìn sọ yọ̀rọ̀ kúnlẹ̀ wà láwọn eléyìn múra kankan sí bí ọ̀sẹ̀ bẹ́ẹ̀ tàbáyì so kọ́lọ̀ bá kọ́ sànù wa subhanaka wa hamdik ashhadu an la ilaha